Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùn orí. Àwọn jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti bá ọkọ wọn dá májẹ̀mú wípé ní agbára ọlọ́run by two thousand AD òmìnira máa dé fún ẹ̀ka òmìnira. èmi sì mọ̀ dájú wípé ọlọ́run òdua ọlọ́run ọ̀rọ̀ yíyàn ọlọ́run ọbáfẹ́mi awólọ́wọ̀ ọlọ́run adékúnlé ajáṣin. á mú wa dé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìlè mọ́ tàbá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. lójú àwọn ẹgbẹ́ rẹ̀ tí mò ń wí ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nú ẹ̀gbin nú ìyà nú ìrẹ́jẹ. abá sì fojú wo kì í ṣe àwọn Yorùbá nìkan nìyà ń jẹ ní Nàìjíríà bí Yorùbá ti bọ̀ wọ́n wí wọ́n ní àrùn tó ń ṣe ojì náà ló ń ṣọ̀ọ́dún ohun tó ń ṣe abọ́yadé kọ́ o ìyà tó ń jẹ sógbẹ̀yìn lábẹ́kúta ń kọ́ òun náà ló ń jẹ súlẹ̀ ní kò dàgbò. èmi tó bá ń pa bàbá búwà ní ìyàwó èkìtì kọ́ tó yàtọ̀ sí èyí tó ń pa ìkejì ní abákàlì kìí àdúrà ni mo sọ ìkejì ní ìsìn wá rántí ìwà láyé ni ó jẹ́ kí rántí o nígbà tí a wà ní owúgà ẹ̀yin náà ẹ̀yin náà àti gbọ́ olóyè akíntọ́lá ló ń pè ọ́gà ní owúgà ó wá polongo ẹgbẹ́ NNDP lẹ́sà òkè ló ń bi ọjà wa ẹ̀kẹ́ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè lẹ́sìn.

bí tí bọ́lájí bá wà ní kó gbọ́ ilé yìí o torí tó bá di ọ̀rẹ́ mi á sọ fún ẹ tí mákindọ́lá ó lọ sí òde ló wá ní ṣe é fún gbọ́ ṣe wọ́n yẹ. Àkúrẹ́ ìlú àwọn olú àti fásọ̀rọ̀ ti ilé ìtúsẹ̀ rẹ̀ mú. Ìbájútọ́lá ló ṣe kàmpéyìn. Gbogbo ẹni àwọn òsì kò lọ́wọ́ sókè o. Gbogbo wọn lọ́wọ́ sókè. Gbogbo ẹni àwọn òsì kò lọ́wọ́ sókè. Gbogbo wọn. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, and jọ̀ọ́, subscribe, subscribe, eh, hete. Face TV, was Swoby.